الحمد لله وكفى والصلاة والسلام على رسوله النبي المصطفى وعلى آله وصحابه الذين اصطفى وعلى كل من استنى بسنته ونهج نهجا وسلك سبيله إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó yọ̀nda fún wa láti kí ọrùn subhi ti àárọ̀ yìí ó náà lọ́lọ́run ọba tí adúpẹ́ fún abẹ́lọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ìrun subhi ọlọ́run ọba alékẹ́lá láti máa fún ní ìjọsìn ajẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run nìkan ṣoṣo ajẹ́rìí pé ọlọ́run yìí ọba ọ̀kan ṣoṣo ni tá gbọ́dọ̀ sí lọ́kan nínú ìjọsìn wa eléyìí tí ó tọ́ láti máa gbé fún ẹlòmíì lẹ́yìn rẹ̀ in tó tọ́ láti máa gbé fún ọlọ́run nìkan ṣoṣo a sì jẹ́rìí pa nabi sallallahu alaihi wasallam ẹrúsìn ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní àlékìkí ọlọ́wọ́n bá àti orí ajẹ́jẹ́ tọ́ ọlọ́wọ́n bá àti àláfíà ọlọ́wọ́n bá kó wọn bá nabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọdọ̀ alqiyama ìkàtí a máa gbéyẹ̀wò ní ọ̀rọ̀ yìí ọ̀nà ni hadithu abi hurairata radiyallahu anhu tó wà nínú sahihu muslim eléyìí tí afáwà abu hurairah radiyallahu anhu tún sàlàyé fún wáyé pé anábi sallallahu alaihi wasallam sọ wípé almu'minul qawiyyu khayrun wa ahabbu ilallahi min almu'minid da'if wa fi kullin khayr احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله ما شاء فعل فإن لو تفتح عمل الشيطان النبي صلى الله عليه وسلم ó ní al-mu'min al-qawiyyu khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if Ànábì ní mùmìnì mùmìnì al-qawiyyu èlé tó yẹ sí pé ó ní agbára kí ni wọ́n gbà lérò pẹ̀lú ni azimatu nafs nǹkan tó ń pè ní agbára yìí kìí ṣe physical power kìí ṣe agbára títí ara kìí ṣe bí èèyàn bá ṣe sangun sí kìí ṣe bí èèyàn bá ṣe tóbi sí kìí ṣe bí èèyàn bá ṣe lè jà sí òun wọ́n gbà lérò pẹ̀lú agbára ní báyìí nǹkan tó ń gbà lérò pẹ̀lú ni spiritual power agbára àìlè fojúrí agbára ẹ̀mí náà gbà lérò pẹ̀lú alquwa mi báyìí òun náà ni azimatu nafs kíyàn jẹ́ ẹni tí yóò wà determined ẹni tó yẹ sí pé yóò di ẹ̀mú rẹ̀ lámúrè ẹni tó yẹ sí pé yóò ní ìpinnu ìpinnu tí ó ní agbára lórí ẹ̀mí rẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run yóò pinnu pé gbogbo tó bá wù kóhun bá pàdé nínira lórí ẹ̀sìn ọlọ́run bá yìí láyé láyé òun nífẹ̀ẹ́sìn ọlọ́run bá lẹ̀ gbogbo bá ṣe wù kó rí lórí ẹ̀sìn lórí ẹ̀sìn tóun dúó ti yẹ kò sí tó lè báhun lórí ẹ̀ òun ní yẹ òun ní gbò òun ní gbẹ́sẹ̀ òun ní yẹsẹ̀ kú lórí ẹ̀sìn ọlọ́run bá tóun gbára lé tóun gbẹ́sẹ̀ lé so ìtàn pè ní alquwa ní azimatu nafs wal qarihatu fi umuri al-akhirah bákan kíyàn jẹ́ ni tó yẹ sí pé ẹ̀mí rẹ̀ ó múlẹ̀ ẹ̀mí rẹ̀ ó dẹ̀ mọ́kànga lórí ìmọ̀ wá alkiyama gbogbo tó bá ti ní o lè má alkiyama yẹn dá gbogbo tó bá ti ní o yóò mú yẹn wà jẹ́nà yóò mú yẹn jìnà síná irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ó ẹ̀mí rẹ̀ ó strong ilé lórí gan nítorí pé ẹni tó bá rí báyìí ẹni tírò àwọn ìròyìn báyìí bá ń bẹ lára gbogbo àkíbà tó ní jihad yá igun rí ó le inú rí ó dùn ara rẹ̀ ó yá yóò tètè máa yára lọ síbẹ̀ nítorí pé ó mọ̀ yí pé inú nǹkan tó lè mú orí alkiyama nìyẹn ó mọ̀ yí pé ọ̀nà tí ó yọjú ọ̀nà tí ó tọ́jú láti rí aljanna òun náà ni kíyàn kú sójú ọ̀nà Ọlọ́run Ọba kíyàn kú sí jihad sójú wípé ń jà fẹ́sìn Ọlọ́run Ọba kíyàn kú lórí pé ń gbìjà Ọlọ́run Ọba eléyìí Yorùbá àwọn Yorùbá tó bá fẹ́ tó bá fẹ́ ṣe wáàsí burúkú fún yàn wáàsí èṣù wọ́n ni à ọlọ́run wọ́n sí gbìyànjá ọlọ́run wọ́n sí gbìyànjá o tí wọ́n fẹ́ mẹ́ gbìyànjá ọlọ́run ni subhanallah ọlọ́run sí gbìyànjá táwa ló ṣe gbìyànjá àmọ́ ìjà ara wa ṣe gbè èyàn ṣe gbìyànjá fún ara rẹ̀ àbí bàbá èyàn ṣe gbìyànjá èyàn lè gbìyànjọ́ rẹ̀ èyàn lè gbàjọ́ rẹ̀ èyàn ìyẹn lè gbàjá bàbá yẹn jà ìyẹn lè gbàjọ ọkọ yẹn jà ìyẹn lè gbàjá ìyàwó yẹn jà ìyẹn lè gbàjọ ọmọ rẹ̀ jà àmọ́ ọlọ́run ni yẹn gbọ́dọ̀ gbàjá rẹ̀ jà yìí ọlọ́run jà ọ̀rọ̀ burúkú so ọlọ́run kódà gbogbo ìjọba máa mú yẹn jà láyé ọgbọ̀rọ̀ jẹ́ torí pé mo ni nítorí pé ẹni yìí nítorí pé ń gbógun ti ẹ̀sìn ọlọ́run

ọlọ́run bá ní ọlọ́run bó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ so ìdán pé ní al-mu'min al-qawiyyu òun lẹ́rẹ̀ tó jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ yìí ń bẹ lára rẹ̀ ẹn tó jẹ́ sí pé gbogbo tí ó bá ti lè múyàn rí al-qiyama ọlọ́run bá tó bá ti lè múyàn wal-janna tó bá ti lè múyàn al ẹni tí ìmánìyàn pé nìyẹn ẹni tí ìmánìyàn so ẹni tó bá rí báyìí jama'a òun lẹ́n tó yẹ́ sí pé gbogbo tó bá ti lè mọ́ra jẹ́ náà kò bá jẹ́ ọ̀rọ̀ jihad ní o kò bá jẹ́ ká pèyàn sójú ọ̀nà dáadáa àbí ká kọ ìbàjẹ́ fáwọn èèyàn wallahi azim kò ní hesitate kò ní máa kágara láti pè àwọn èèyàn sí dáadáa kò dẹ̀ ní máa kágara láti kọ̀ ìbàjẹ́ fáwọn èèyàn ó mọ̀ yí pé highest kóhùn rí nira lórí ẹ̀

kẹmọ́sẹ̀ mí lórí ọmọ pé gbogbo ilé báyìí kò sínú kápọ̀ mẹ́dé ènìyàn ọlọ́run bá ní ṣe bẹ́yìn bá lẹ́yìn ò ṣe látọ̀dọ̀ ti yín ọlọ́run bá lékẹlẹ́ ó ṣe látọ̀dọ̀ ẹlòmí ọlọ́run bá ó ṣe látọ̀dọ̀ ẹlòmí téèyàn so ẹni tó sì fọwọ́ sọ́nà báyìí tó ní kí èèyàn má kọjá ní ibi tọ́wọ̀ rẹ bá dé náà lọ́mọ lẹ́yìn ibi tọ́wọ̀ rẹ dé yìí ọlọ́run bá gbáyé gẹ̀ẹ́ so ìkẹ́ ọlọ́run wa ní tó gbòòrò ní kọ̀sẹ́ni tó lè fún kọ̀sẹ́ni tó lè fún pínpín so tọ́lọ́run bá àlekẹ́lá bá fẹ́ kẹ́yàn ọlọ́run bá àlekẹ́lá ma bí ó ṣe bí ó ṣe bí ó ṣe tìyàn débi tí ìkẹ́ ọlọ́run bá wà so eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmánì tó strong débi báyìí kò sí nǹkan kan tọ́lọ́run bá àlekẹ́lá pa wá láṣẹ tí ó mú yàn rí alkiyama tí ó mú yàn rí ìyọnu ọlọ́run bá tí ó rẹni bẹ́ẹ̀ ò ní láyà tí ó dẹ̀ ní ma sáré sí so anábì ní gbogbo ẹni tó bá rí báyìí anábì ní ó lóore lọ́dọ̀ Ọlọ́run ọba minal mu'min ad-da'if ju mọ̀mìnì tó ń lẹ ní imani lọ òun lẹ gan kò sí àzímọ̀ fún àwọn ọ̀rọ̀ alkiyama tó bá ti ọlọ́wọ́n bá ní anẹ́bì ní wà fi kulli khair anẹ́bì ní àti kéníkèjì wọn orí ń bẹ lára wọn o nítorí pé ìmánì wọn ò tí bàjẹ́ wọ́n sì àwọn méjèèjì sì jọ kópa níbi ìròyìn ìní ìní ìmánì ṣùgbọ́n ní alákọ̀ọ́kọ́ yẹn ó lórí jẹ́ lẹ́ẹ̀kejì lọ anẹ́bì wá ní ihris ala ma yanfa'uka wasta'in billahi wala lórí ẹ̀sìn rẹ gbogbo tí ó bá ti sí ọ láǹfààní nípa àlámọ̀rí alkiyama rẹ gbogbo tó bá ti lè káǹfààní bá ọ lọ́dọ̀ ọlọ́run ọba tó fi rá alkiyama wọ̀ ní rọrùn tó fi rá aljanna wọ̀ gbogbo tó alama yanfa'uka máa sojú kòkòrò nǹkan bẹ́ẹ̀ mọ́kànlẹ̀ bẹ́ẹ̀ bá kírun tán ó yẹ náà fílà sí ẹ̀yẹ máa sojú kòkòrò tí ó bá mú èèyàn pé wọ́n ti ní bẹ́ẹ̀ bá kí ọ̀rọ̀ yẹn náà ìyẹ̀wò náà bẹ́ẹ̀ bá láti mójútó ọ̀rọ̀ yẹn náà yóò gbé ẹ̀wà ìjẹ́ náà ìyẹn máa ń sojú kòkòrò gbogbo tán bá ti ní eléyìí orí wà ń bẹ̀ àtúnṣe tán ó tún ṣe tìláwàtò kùnhàn ó tún dásìkò tó kíyàn tó ṣe eléyìí dá àwọn ohun tó lélè dá ó ṣe àfikáàrù ẹ̀yẹ̀rún ó tó ṣe àfikáàrù sọ̀bá ó ṣe àfikáàrù masá ó ṣe tàǹsí rọ̀lẹ́ tàǹsí lẹ́yìnkíní afẹ́wọ mọ́sálásí afẹ́ jáde afẹ́wọ ilé ẹ̀gbìn afẹ́ jáde afẹ́wọ onúlé afẹ́ gbogbo tó bá ti jẹ́ pé ó lè sìyàn láǹfààní nínú ẹ̀sìn ọlọ́run bá kí o fi máa lékún ní dáadáa kí o fi máa lékún o fi máa lékún jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ ọ̀ràn yẹn ni o ọjẹ́ náà fílà ni o yẹnikọ́ jẹ́ ọ̀ràn ni o àbọ́jẹ́ ń tàà fẹ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àbọ́jẹ́ pé àwọn nǹkan yìí lọ́lá ni ilé lọ́lọ́lá jù gbogbo yẹn ni kíyàn máa sáré sí ihris ala ma yanfa'uka wasta'id billah wá máa bẹ ọlọ́run ọba kọ́ràn ọ lọ́wọ́ láti gbé kó rí ṣe nítorí pé jàmáà gbogbo tọ́lọ́run ọba àlékẹ́ lábọ̀ wá lọ́rùn ká máa ṣe àtẹ́lẹ̀ àfi ká máa bẹ́ẹ̀ náà bá kọ́ ràn lọ́wọ́ kó já rí ṣe o ìrànlọ́wọ́ náà ni ó fi rí ṣe o ẹni tọ́nà ọba ní kẹlá bá ràn lọ́wọ́ òun náà ni ó rí ṣe o ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wàláhì ó wu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà láti máa kírun àmọ́ èsù tí ń dá láàmú ni owu àsíkí nǹkan wú yóò túmọ̀ sí pé kọ́ rọrùn fún láti ṣe ìmọ̀ ń wu àwọn tí kírun mùsùlùmí ẹ̀ náà wàláì ìmọ̀ ń wù wọn bet kò rọrùn fún wọn láti ṣe ni ló fi jẹ́ sí pé ẹni tọ́nà ọba ní kílá bá sí rọrùn fún láti máa sin lọ́wọ́ bá wàláì orí ńlá lọ́n sí fún orí ńlá gidi ni o so ẹ̀yin náà wo àwọn ìgbà kan àwọn ìgbà kan tí ẹ̀sìn tí ìdòyàn náà lára téèyàn náà ti débi tá ń sọ yìí ni o débà yìí ni o tó ẹ́ pé èèyàn náà ti máa kírun àwọn àsìkò kan náà ń bẹ tó yẹ sí pé tábá ní kéèyàn lọ kírun báyìí bí ìgbà kọ́fọ́ sẹ́yìn ni àbí tẹ́yìn bá gbọ́tán pè rúbá yóò gbé aláwọn ah, ah, orí ìrún tó ti tó nìyẹn kò sí nǹkan kan tó mú níyàn bàjẹ́ tó pé èyàn fẹ́ lọ kí lọ èyàn ti mọ̀ pé bá ṣe pè yẹn ó ti wà binding lórí yẹn láti lọ bet orojú àti mọ́ lọ kírun yẹn yóò wá dájú pé kẹtì ẹ̀ má pè rún rárá torí tàn bá pè rún ẹ̀hẹ́n tá àgbọ́run pípé ẹ̀hẹ́n àmọ́ tó bá ti gbọ́ àti mọ̀ pó ti ni àmúgbà tó pọ́nà ọba àlékẹ́lẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n fi rọ̀yẹ̀ lọ́rùn ẹ̀rí pé wàláì ó padà wá rọ̀yẹ̀ lọ́rùn níbi pé tẹ́bá pè òun bá ara yòsí níbalẹ̀ wọn àbíyàn bá rí pé àsìkò orun kan ti fẹ́ ma tó báyìí tásìkò orun yóò ti ma wá gó pé sásìkò zoro ti ma tó báyìí ẹ̀já dìde lẹ̀ ìyẹn ni yóò ma wá gó fúnra yẹn ẹ mọ̀ pé imẹ́ nìkan tó bá ti ń tásìkò báyìí ara rẹ̀ níbalẹ̀ ma èyàn ti program mẹ́ ó ti di ẹran jẹyàn lójoojúmọ́ pé àsìkò báyìí mo gbọ́dọ̀ lọ kírun báyìí gbogbo tí èyàn bá ń ṣe yọ́mọ̀ pé sásìkò mọ́ gíríbì òtítọ́ sásìkò ìṣáyò títò ẹ̀mí yọmọ wà mẹ́ ní tó báyìí èyàn pa nǹkan ẹ̀tì yọ́ so ìyànà lọ́wọ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba ló ràn yàn lọ́wọ́ níbẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì náà àwọn nǹkan ẹ̀sìn míì náà àwọn nǹkan ẹ̀sìn míì náà tọ́lọ́run ọba àlékí láti fi rọ ẹlòmíì lọ́rùn kò ì tí ìrẹlòmíì lọ́rùn ni wàláì ẹlùmí ọmọ ní àfá à wàlá ìwà wà náà ká máa ṣe bí ti yìí náà wàlá ìwù wà gan ìsáàmà bá wà náà bẹ̀lọ́n kọ́lọ̀ fi rọ̀ wá lọ́rùn ẹ ma ọgbẹ́ gbọ́lù nira bí kìíní kí ló nira kò nira aláhì lazim ẹni tọ́nà bá fi rọ̀ lọ́rùn tó tọ́ onúrọ̀rùn fún o ẹni tọ́nà bá wàlá ìwù Ànábì ní wasta'in billah máa wá máa wá Ọlọ́run Ọba lórí ràn lọ́wọ́ máa tọrọ kọ́lọ́run Ọba lè kẹ́lá ràn ọ́ lọ́wọ́ lórí àwọn nǹkan wọ̀nyẹn wala ta'jaz mẹ́jẹ̀ kágara mẹ́kàgara kó lè ṣe mọ́rò kó lè ṣe nǹkan yìí bẹ́ẹ̀ lórí àlámàrí ayé náà kí a máa àdífì bó ṣe yẹ́ encourage wa níbi àlámàrí dẹ̀mọ́ bẹ ọlọ́run ọba kó ràn ọlọ́wọ́ kó jẹ́ kó rí nǹkan yẹn ṣe wọ́n dá tààjàs má kàgàrà mọ́sọ pé ò lè ṣe nǹkankan mọ́sọ pé èmi pé àmì ìlàwọ̀ irú wa yíyàwó lè ṣe irú nǹkan báyìí irú àwọn báyìí náà lè ṣe àánú nínú mọ́sọ bẹ́ẹ̀ mọ́sọ pé sáwà wa lè ṣe sẹ́ẹ̀tì ìgbésí ayé wa sá akínúta lè ṣe èèyàn láwọn tó ń ṣe náà wallahi ìbẹ́ni wọn ṣàpùjú tí wa lọ àwọn kan fi táìmù lẹ̀ láti ronú ni wọ́n kàn fi time wallahi ọ̀pọ̀lọpọ̀ wọn wọn wà brilliant to wà most of them wọ́n wà brilliant to wà but wọ́n dedicate time wọn wọ́n dẹ̀ dedicate làákàyè wọn fún pé àwọn fẹ́ ronú tàbá tó ilé papọ̀ tàbá tó ilé papọ̀ ẹwù mọ́tò bó ṣe wà yẹn kìí ṣe nìkan ló ń ṣe ọ̀tọ̀ lẹ́ni tó ń ṣe táyà ọ̀tọ̀ làwọn tó ń ṣe táyà ọ̀tọ̀ làwọn tó ń ṣe lè ọ̀tọ̀ làwọn tó ń ṣe lè wọ́n kà put òun kálukú wákà dámọ̀jọ wá dámọ̀jọ ẹwù electrical aspect of di automobile àwọn kan ló ń ṣe mechanical aspect àwọn kan ló ń ṣe so ibà ní sí wọ́n dẹ̀ dájọ wọ́n dẹ̀ dájọ wọ́n dẹ̀ sọ́dù dídí ẹjẹ́ understand wọ́n sọ́dù dídí wọ́n sọ́dù dídí bó ṣe máa rí nìyẹn so ibà ní sí so àwa náà àwa náà lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan a lè ṣe wà látà àjàz kí ẹ márùn rẹ̀ pín kí ẹ má kagara kí ẹ márùn kún wòlé ṣe nǹkankan wà in asọ́bàkà ṣe ìhù anábìnrin tí nǹkan bá wá bá ọ òun ṣe nkankan òun gbìyànjú àti ṣe nkankan òun bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ ṣe rọrùn fún òdẹ́ ń ṣe òun gbìyànjú kágara tí nkankan bá wá ṣẹlẹ̀ sí ọ tí ó dùn mọ́ tó já burú fala takul anẹ́bí sọ pé law anni fa'altu kadha kana kadha wa kadha ah ìbá pé mo bá ṣe báyìí ni kò bá mọ̀ rí báyìí kò bá mọ̀ rí báyìí pé mo bá ṣe báyìí ni mọ́mọ́ kábàámà nítorí ẹni àwọn afáàmọ́ ń pé mùsùlùmí ò kí ń kábàámà ẹ̀rí tán wọ́n sọ pé mùsùlùmí òkín kábàmọ̀ hadith tán gbára lélẹ́lẹ́ mùsùlùmí òkín kábàmọ̀ pé àà ah, ìbáṣe pé mi lọ bí báyìí ni kí ní yóò bá ti ṣẹlẹ̀ o ìbáṣe pé mi ṣe kí ní ìbáyìí ni nínú tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbáyé pé ọ̀rọ̀ ìbáṣe pé kọ́ yóò ṣẹlẹ̀ ni kése pé àà ah, nítorí pé ìṣe báyìí ló fi rí báyìí nínú fa in asabaka shay'un wa in asabaka shay'un fala taqul walakin kul qadara Allahu ma sha'a fa'il ìtí kó máa sọ òun náà ni pé qadara Allah ọlọ́run ti kádàrá pé bí nǹkan yóò sì rí nìyẹn mo gbìyànjú tèmi mo ṣe báyìí mo ṣe báyìí àmọ́ tọ́nà ọba ní kádàrá pé yóò ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ wa ma sha'a fa'ala in tó bá dẹ̀ wu ọlọ́run ba lọ́run ó ṣe so in tó wu ọlọ́run ba lọ́run bá ṣe gbà bẹ́ẹ̀ mọ́ kábàámà kí ìbá ti mọ́ lọ o tó bá yẹ kí mi ìbá lọ ni kíní báyìí ọba ìsì má ṣẹlẹ̀ o ìbádẹ̀ ti má ṣe nǹkan yìí o tó bá kí mi bá ṣe ni nǹkan báyìí ọba ti ṣẹlẹ̀ sí mi o adébìnrin mọ̀ sọ bẹ́ẹ̀ tó bá ti nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí gbà yí pé bọ́lọ̀ ọba àlékẹ́lẹ́ sí pé ìwú ẹ̀ pé yóò wáyé nìyẹn yóò sì wá ó máa ń jẹ́ kí ṣètọ́nù ráyè wọlé sínú ìgbésí ayé láti ṣiṣẹ́ nínú ayé yẹn ni so látara báyìí mùsùlùmí ò kí ń kábàámọ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa pátápátá kágbà yí pé kìí ṣe àìgbìyànjú wa tó inú nǹkan yẹn fi ṣẹlẹ̀ sí wa kìí ṣe pé ní kìí bá ṣe yí pé bọ́lọ̀ ọba àlẹ́kẹ́ láti pé pé yóò ṣẹlẹ̀ nìyẹn ọ̀nà tá a rò pé tá a so gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa ẹjá ma fi mọ́ lọ́hun kágbà yí pé ìtọ́nà bá fẹ́ kó ṣẹlẹ̀ lásìkò ìlú ṣẹlẹ̀ yẹn tó bá ní sí so kágbà pé bọ́nà wọn bá ṣe pè gbogbo rẹ̀ nìyẹn ìtọ́nà bá fẹ́ kí ó ṣẹlẹ̀ sí mi ní ìtọ́nà bá fẹ́ kí ó ṣẹlẹ̀ sí mi lélẹ̀ ìtọ́nà bá fẹ́ kí ní lásìkò yìí ni mo níyẹn à kí n tí tí ní tí mo rò pé máa ní ọlọ́run bó tí kádà pé yóò ní ni so mùsùlùmí sábà àtètè máa ń gbà fọ́lọ́run lórí gbogbo tó bá ṣẹlẹ̀

sọ láti gbà fọ́lọ́wọ́ bá ní tí dáadáa bá ń ṣẹlẹ̀ sí wa tí dáadáa bá ń ṣẹlẹ̀ sí wa mọ̀dúnú ẹwọ́ mẹ̀dínìyàn ọmọdínìkan jẹ́ láìmórí ni wallahi ẹ jẹ́ ká wo ìgbésí ayé ẹ jẹ́ ká wo sẹ̀mí wa dáadáa tí máa ń ṣẹlẹ̀ sí wa lọ́pọ̀ jà ìdá lọ àìdá kan máa ń yọ kan wálẹ̀ kan yóò sọ lọ inú dáadáa tí ń ṣẹlẹ̀ sí yàn àìdá tó bá wálẹ̀ kan tó sì tún lọ yẹn ọmọdéyàn wá rí gbàgbà pé ọlọ́run bá lè kí lè ṣeré fún wọn rárá ẹ tí ọ̀dá sáà ẹ jẹ́ ká wo sẹ̀mí ojúmọ́ iye ìgbà mélòó ni àìdá fi ń ṣẹlẹ̀ sí wa ọ̀pọ̀lọpọ̀ gbà dáadáa ni but àìdẹ́yọ kan tó bá wá wá bóyá lójúmọ́ yẹn tó wá tó ṣẹlẹ̀ sí ìyẹn yẹn yóò wá dáyé bà pé kìíní ẹwà àtijọ́ ta ti dáyé ìjọ́ ta jẹun lọ́pọ̀ jù ní àbíjọ́ ta àrùn jẹjẹ ẹjá máa sí sí ìjọ́ ta jẹun lọ́pọ̀ jù ní àbíjọ́ ta àrùn jẹjẹ bí ta bá sí a rí pé ìjọ́ ta ń jẹun ìlọ́pọ̀ jù ta àrùn jẹjẹ lọ bóyá ìjọ́ àrùn jẹjẹ láàrin oṣù ọlọ́run alìfẹ́ lè pé láàrin oṣù yìí ìjọ́ tí òrùn jẹjẹ ni ìyẹ́fẹ́ lè ká bẹ̀t tọ́mẹ́ àìrún jẹjẹ bá wá sẹ̀rẹ̀ sọ́mẹ́ ìdí nìyàn yóò wá dàbí ìgbà wípé àbíkọ̀ jẹun rí wípà pọ́nà ọmọ olè kéde òṣòrí oúnjẹ fún rí ẹ jẹ́ ká wò àìmẹ́yẹ ìgbà lówó máa ń wà lọ́wọ́ wa ẹ tí ọ̀dá sáàmà yìí sì àmásìkò tí èèyàn bá wá tọ́wá fẹ́ gbọ́ bùkátà kan tí ò wá rí gbọ́ yẹn tí ò wá sówó lọ́wọ́ rẹ̀ yẹn yóò wá dàbí ìgbà pọ́nà òṣòrí fún àìmẹ́yẹ ìgbà tó fẹ́ gbọ́ bùkátà tó ń rí yọ tó ń rí yọ tó ń rí yọ ńkọ́ tó ń rówó ná ńkọ́ ọmọ yẹgbà yẹn sí yẹgbà tó yẹpọ̀ kàn fẹ́ ra nǹkan bí ẹyọkan bí méjì agbára rẹ̀ wákà ọmọdún tọ́nà ọmọ àlékí láfagbára rẹ̀ ká so bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so kọ́nà ọmọ àlékí lákọ́dá kó sànú wa so tá bá wò gbé sí ẹyọ mẹ́dé ènìyàn á rí wípé wàláhì àsìkò tọ́nà ọmọ àlékí ẹ̀mẹ́lú lè yẹn sí kìínú nínú ìgbésí ayé yẹn ṣégbà ẹ jẹ́ ká wò ìgbàta tán ti bí wá sí tí ìdìsìn ibi tàbí lọ́jọ́ orí ṣégbà ta síkì lọ́pọ̀ jù nígbà tá lálàáfíà ṣe pé kódà láàrin oṣù yẹn fẹ́ lè kàgbà tí yẹn síkì ẹwà dúró nígbà tí a bá lè kàgbà ta síkì láàrin oṣù ajẹ́pà lè kàgbà ta lálàáfíà nù a lè kàgbà ta lálàáfíà nìyẹn ẹwù náà ẹwù dùnú ẹwù ìbànújẹ́ ìbànújẹ́ náà ó lásìkò tí máa ń wá ìdùnnú ní máa ń pọ̀ jù ní ìgbésí ayé yẹn àmọ́ bànújẹ́ yóò kàn wá nǹkan kan tí ó kàn ṣẹlẹ̀ sí yẹn ọkàn bá ní tó bá dẹ̀ tó ti wá within àsìkò díẹ̀ yóò tún ti lọ ìdúró tó replace ẹ̀ èyí tó sì gbára nù ṣé ẹ understand so àwọn nǹkan ẹ̀rí ṣe máa rí nìyẹn ìkẹ́ ọlọ́run bá ó pọ̀ lórí wa ju àwọn àsìkò tí àfihàn tí ó dùn mọ́ wa lọ so kọ́lọ́run bá dẹ̀kẹ́ lápọ́dáhùn kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run bá kí ó ṣe wá lẹ́ni tí ó mórí ẹni tí ó lè máa dúpẹ́ fọ́lọ́run bá kọ́lọ́run kó ṣe wá ní mùsùlùmí gidi tí ìmáni rẹ̀ tí ó dúró dédé gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ṣe júwe ala la ilaha illallah subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام